tèmi ni olórí olúwakẹ́mi ìyẹ̀dá akc sixteen mba figure eight tó ń trend lójú amóhùnmáwòrán yín mo bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Lerato International um, School mo tẹ̀síwájú ní mo lọ sí college that's um, Lerato Comprehensive College láti be mo lọ sí ilé ẹ̀kọ́ gíga ìyẹn Ọlábísí Ọ̀nàbànjọ University níbi tí mo ti kà mass communications um, ìgbà tí mo dẹ̀ ṣe tán mo tẹ̀síwájú láti darapọ̀ mọ́ àwọn agbóhùngbèdè sáfẹ́fẹ́ ìyẹn iṣẹ́ pìrìsẹ́ńtà tí mo ṣe darapọ̀ mọ́ṣẹ́ iléeṣẹ́ Orísun òun náà lélẹ̀ mo wá mo submit application mo submit CV mi mo wá fún interview gbàtà wọ́n pè mí síta tí mo ṣe interview mi mo dẹ̀ wọ́n pé kè má mo tún lè chance wọ́n ṣe ní kí ah o lè chant kẹ̀ òun kéwì mo ní mo lè kéwì mo lè ṣe mo lè ṣe níwọ̀nba ti tèmi gẹ́gẹ́ bí eh, ọgbọ́n tí ọlọ́run fún mi ọ̀dẹ̀ ni ó yá ṣe mo ṣe chant fún iléeṣẹ́ Orísun níjọ́ náà lọ́hùn-ún nìyẹn ah, mo dẹ̀ fi ẹ̀mí kan àti gbàgbọ́ ah, mo tún kó báàgì ní òdìlé mo pàdúrà ti pé lùwà <laughs> torí àwọn fans àwọn fans tí wọ́n lọ́run máa fún mi àwọn àyànfẹ́ tó máa fún mi wọ́n lọ́run jẹ́ kó mú mi o ìgbà tó yá mo ṣe gbà pé ní ẹtọ́ ni mo ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun látìgbà náà lọ́hùn ni mo ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ètò iléeṣẹ́ Orísun iléeṣẹ́ Orísun iléeṣẹ́ Orísun ó jẹ́ aṣáájú tẹlifíṣàn Orísun ó jẹ́ aṣáájú ó jẹ́ tẹlifíṣàn tó jẹ́ pé kò ṣeé fi ọwọ́ rọ́ sẹ́yìn Eh, ẹ tẹ̀ dúró náà kí nìdí tẹ máa sọ pé ẹ fẹ́ fi ọwọ́ rọ tẹlifíṣàn Orísun sẹ́yìn ṣé àwọn àṣà àti ìṣe ètò tá a máa ń gbé wá fún yín lónírúurú la fẹ́ sọ ni àbáwọn gbàkọ̀gbì sinimá oríṣiríṣi àbẹ́tò wà bẹ́ẹ̀ tá a sọ fún yín pàṣẹ ń pò á ń pò lẹ́gbẹ̀ẹ́ kan tá a fẹ́ mú wá sójú ìran yín ẹ̀yin náà rí i pé Orísun tẹlifíṣàn kò ṣeé fọwọ́ sẹ́yìn ẹja já bí ní kọ́tọ́ Olórewájú mi Ìyàndá lórúkọ tèmi aka Aks 16 mbo figure eight you know tó ń trẹ́ndì ojú amóhùnmáwòrán yín kí ni mo fẹ́ sọ fún yín. ẹ kí lẹ fẹ́ ṣe yẹn tẹ́ bá gbé kúrò ẹ wò ó tẹ́ bá tra yẹn ń tra yín Orísun ni what I say Orísun ni ká ẹ mọ̀ keep wọ́n sìn ẹ mọ̀ wò nítorí pé orísun lọ̀gá àwa la ní gbogbo ètò gbogbo múfì gbogbo sinimá onírúurú ẹ kíkọ́ sí orísun tv ẹ wò járe orísun làgbà don't touch the orísun guy ẹ fi bẹ́ẹ̀. it's okay.